dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba ta dúpẹ́ fún òun náà ni ọba tí ó ṣàánú wa tó yẹ àwọn ọjọ́ kan sọ́tọ̀ nínú àwọn ọjọ́ ayé tá a máa fi súnmọ́ ọlọ́run ọba wa tá a máa fi ṣe àwọn sẹ́ẹ̀rẹ́ tó pé àwọn ọjọ́ yìí àwọn oore àti ládá àti àwọn ẹ̀san tá a máa rí ń bẹ̀ yóò ju àwọn ọjọ́ tá a ti ń lò bọ̀ lọ nínú àwọn ọjọ́ náà òun náà ni <clears throat> ọjọ́ kẹwàá alákọ̀ọ́kọ́ nínú oṣù zulhijja ọjọ́ kẹwàá alákọ̀ọ́kọ́ nínú oṣù zulhijja oṣù àwọn alálàájì ọlọ́run bá fi yalbarka sínú àwọn ọjọ́ yìí ọlọ́run fòrè síbẹ̀ ọlọ́run fi ládá ìlọ́pọ̀ nílọ́pọ̀ síbẹ̀ ọlọ́run tó wá síbẹ̀ fún ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rèé a ń jẹ́rìí pé kọsọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sẹ́sàn lẹ́yìn Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yọ́dúsìn ọlọ́run ọba wa ayyamul ashir ìdíkálẹ̀ ilékún ní bẹ̀rù ọlọ́run ká mọ̀ pé ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ nínú oṣù sọ̀lẹ́hìjà èyí tá ń dájú kọ yìí ó jẹ́ àwọn ọjọ́ kan nínú àwọn ọjọ́ tí ó tóbi nínú àwọn ọjọ́ ayé àwọn ọjọ́ yìí àwọn ìjọsìn kan wọ́n kóra jọ síbẹ̀ jẹ́ pé lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí àtúnlé ráwọn ọjọ́ mi mọ́ táwọn ìjọsìn lè kóra jọ síbẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin keje ọjọ́ kẹjọ ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá nínú oṣù èyí tá a dájú kọ́ ọjọ́ mẹ́wàá orin náà pọ̀ gbogbo àwọn sẹ́ẹ̀rì ìlọ́po reward laada ni wọ́n mọ̀ fún wa ó dà gẹ́gẹ́ bí fúnánsà tí wọ́n máa ń gbé kalẹ̀ wípé nǹkan báyìí ọjà yóò wọlé o ẹni bá ọlájà ń gbà náà yóò jèrè tọ́pọ̀ o gbogbo ẹ̀ náà jọ lọ o àbí gbogbo ẹ̀ pátápátá ojú ten days lọ o ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n lọ tí wọ́n túyáyá ipe a ah, nǹkan tí wọ́n tà ní twenty thousand wọ́n ní fònánsá wà wọ́n ti sọ́ di ten thousand ó ah ọmọ ìyá mi gbogbo ẹni tó wá láǹfààní láti débẹ̀ yọ mọ̀ ní òun mọ̀ sórí rẹ̀ òun mọ̀ kó fa wọ́n ní eléyìí ní fònánsá ọlọ́run ọba wa jọ mẹ́wàá oṣù sọ̀rọ̀híjà èyí tá a fẹ́ bẹ̀rẹ̀ láìpẹ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sisters wa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin arúgbó wa gbogbo wa ní ká tara ṣàṣà ká gbìyànjú kárí pé alékún níṣẹ́ rí náà àwọn yìí ọlọ́run fi ọjọ́ náà búra ọlọ́run sì ní búra pẹ̀lú nǹkan kan àfi kọjẹ́ pé kan náà tóbi ọlọ́run bá ní wọlé fàjìrì ọlọ́run bá ní mo fi alifájàrí búra wọ̀lẹ̀yà lè ní aṣírí mo tún wá fi ọjọ́ mẹ́wàá zolhijjá mo fi búra ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ níbuwa muhammad sallallahu alaihi wasallam anẹ́bẹ̀jẹ́ oyípa yí pé gbogbo ọjọ́ tọ́lọ̀ ń dá pátá three hundred and sixty five days tó wà ní ọdún kan gbogbo ẹ̀ lọ́wọ́n ọba aláàfẹ́ràn kéèyàn máa ṣe ìjọsìn bẹ̀ àmọ́ kò sí ìjọsìn tó lọ́n fẹ́ràn tó da tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó tó ìjọsìn fẹ́yìn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí ìrun tó bá kí ní àwọn ọjọ́ mẹ́wàá yìí àrà ọ̀tọ̀ ní lọ́dọ̀ ọlọ́run láàdá ìlọ́pọ̀lọ́gbà ààwẹ̀ tó bá gbà nínú àwọn ọjọ́ mẹ́sàn-án nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí torí ìjọ ẹran àlá máa ń pa àkìgbà rẹ̀ ìjọ àwọn ọjọ́ mẹ́sàn-án tó kù especially ọjọ́ àràfà àwọn sàárà tó bá ṣe ládàtọ̀ gbọ́nbẹ̀ oró tó rí nírí sàárà yóò ju orí tó bá rí nínú àwọn ọjọ́ mi lọ gbogbo kìyàmù lè tó bá ṣe òdìdẹ lóru ni ọ̀sàdúrà ni ọ̀dárúkọ ọlọ́run ó ṣe dáadáa kan náà àwọn dáadáa tẹ́yẹn máa fi gba ládàá ọlọ́run multiply ládàá and reward fún yàn anábìnrin máa ayyamin al'amalu salihu fihin àhábò ilallah min azil ayyam anábìrin kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tẹ́yìn máa ti sẹ́rẹ̀ ń bẹ̀ tọ́lọ̀ wá nífẹ̀ẹ́ sí sẹ́rẹ̀ yẹn tó ju sẹ́rẹ̀ tẹ́yìn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ kọlu ya Rasulullah àwọn sàábí wọ́n ké gbàjarè wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ya Rasulullah ìwọ òjíṣẹ́ ọlọ́run wala li jihadu fi sabilillah kọ́dà kéèyàn lọ jihad ńkọ́ kọ́lá wálẹ̀ jihad fi sabilillah àdẹ́mì ní kéèyàn lọ sí jihad gbogbo tó tẹ̀yìn bá ṣe ń bẹ̀ bó ṣe kó tóbi tó kò ládá tí wọ́n fún kò lè tó ládá tí wọ́n fún yẹn náà àwọn ọjọ́ mẹ́wàá yìí àdẹ́mì ní dúkìá rẹ̀ ẹ̀sìn rẹ̀ àti nǹkan àti gbogbo oúnjẹ owó ó tún kó dání lọ sí jihad láti defend islam fọlọmọjẹ jẹmi dárí kabiṣẹ òun ò dé gbogbo àwọn owó rẹ̀ tó kó lọ sí jihad náà òun náà dé wálé kò padà wálé àtòun gbogbo àwọn tó kó lọ sójú gbogbo wọn parẹ́ sí inú jihad wọn wálé bàtà rẹ̀ wálé rẹ̀ wálé rẹ̀ wálé gbogbo wọn bẹ́ẹ̀ ṣe kó ń léyìn kò sí kan tó darí sílé mọ́ àtẹni tó ti jihadi yẹn àdẹ́bìlẹ̀ ni yẹn nìkan lálẹ́ sọ pé wọ́n fún ní dèdè ládátà fún ẹni tó bá ti ṣẹ́ náà ọjọ́ mẹ́wàá ẹ̀yin bàbá wa yìí yá wa àsìkò délẹ̀ náà nù opportunity ńlá ni tọ́lọ̀ ní kémi àti ẹ̀ka tó máa bẹ lórí yẹ̀pẹ̀ àmọ́ iye òjò tó ti rọ̀ tílẹ̀ ti fa mú o àmọ́ iye àwọn èèyàn tí wọ́n ti lọ àwọn bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ẹnu ọba tó kù tá a fi bọ́ sínú àròjọ yìí ọlọ́run kó mọ̀ àánú ẹ̀ kọ́mọ́ pé òkú ní sọ̀rọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ bàálà kọ́mọ́ sàfẹ̀mí wálẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn ọjọ́ yìí tóbi nítorí àwọn ìjọsìn tó kóra jọ síbẹ̀ nínú àwọn ọjọ́ yìí iná ni ashaj nínú àwọn ọjọ́ yìí òun náà ni àwọn tí ó so múra wọn mọ̀ sí múra nínú àwọn ọjọ́ yìí ọ̀nà àwọn alálàájò dò láràfá nínú ọjọ́ yìí gbogbo aláàmàgbàwẹ̀ nínú àwọn ọjọ́ yìí ni a kírun àmà ìsànáfílà àmà dìde lóru àmà pẹran àmà sí sàárà àlọ ìdì gbogbo àwọn ìjọsìn tá a dárúkọ yìí àwọn máa ń ṣe ní àwọn ọjọ́ mi tó yàtọ̀ sí àwọn ọjọ́ yìí àmọ́ gbogbo ò lè parapọ̀ àbí ẹ̀kan sálára fálọ́dún ajì oye nínú oṣù zòlìhíjà mẹ́wàá àkọ́kọ́ inú ẹ̀ láti ṣe hajj àmọ́ gbogbo àwọn ìjọsìn yẹn a máa ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni kọ́ wá sára jọ sínú àwọn ọjọ́ kan kò sí ní ọjọ́ tá a ti lè rí gbogbo ẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí òun náà ló jẹ́ kó tóbi lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́wọ́n láàánú ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́mọ́sá fi asúnà àwọn tí wọ́n máa ṣe dáadáa kọ́lọ́n fi asúnà àwọn tó rí dáadáa ṣe ń bẹ̀ kọ́lọ́n fi asúnà àwọn tó rí bàdà ṣe ń bẹ̀. alhamdulillah والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وتابعين له بالعسان إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله أدوك الله دولون وباوة إكي الله وعطول الله قبى النبي ومحمد أنجري بك وصباته يقصن تسلت وشيسن ولي الله النبي محمد صلى الله عليه وسلم إرو الله وبني أجيسي الله وبني عباد الله أن يرسل الله وباوة ومن الأعمال المطلوبة في هذه الأيام àwọn ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù sọlẹ̀híjà yìí àwọn aṣẹ́ tá a máa ṣe ń bẹ̀ ọlọ́run sọ ànábì sọ sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ zikirulahi ta'ala tí wọ́n ti ní oṣù ti lé tí sultan bá ti announce ní nàìjíríà wọn bí nọ́mbà tí ni wọ́n ti rọ́ṣù sòlẹ́jà ó ti di dandan lórí mi àti wọ́ ká má dákẹ́ mọ́ a máa dárúkọ ọlọ́run báwọn ará mọ́ka sí wọ́n ti ń dárúkọ ọlọ́run ọba bẹ́ẹ̀ làwọn náà làá máa dárúkọ ọlọ́run àwọn èèyàn ma wọ mọ́ka lọ́wọ́wọ́ labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika gbogbo àwọn èèyàn tí wọ́n ń bà pẹ̀lú plane pẹ̀lú ọkọ̀ ojú omi ni àwọn tí wọ́n ń bà pẹ̀lú àwọn plane oríṣiríṣi àti gbogbo àwọn tí wọ́n wọkọ̀ ojú omi àti gbogbo àwọn tí wọ́n wọ mọ́tò àtàwọn tí wọ́n wọ bọ́ọ̀sì àtàwọn tí wọ́n gbé ká àtẹlẹ́sẹ̀ gbogbo wọn tí wọ́n máa ń wí tí wọ́n fi wọ mọ́kà nìyẹn gbogbo ọjọ́ mẹ́wàá yìí ìtẹ́ ma gbọ́ ní gbogbo ọ̀nà tó wọ mọ́kà labbaik Allahumma labbaik wọ́n ma dárúkọ ọlọ́run ṣẹ̀rá wa tọ́wọ́ wà nílé ọlọ́run pa wá láṣẹ bó ṣe pa wọn náà láṣẹ yashhadu manafi'a lahum wa yadhkuru wọ́n gbọ́dọ̀ ọlọ́wọ́n bá ní wọ́n gbọ́dọ̀ máa rántí ohun ọlọ́wọ́n bá fi ayyami ma'lumat láàrin àwọn ọjọ́ tí wọ́n ti mà ìtumọ̀ sí àwọn ọjọ́ yẹn sàní láàrin àwọn ọjọ́ ayé ànábì ọlọ́wọ́n bá sọ pé a gbọ́dọ̀ máa rántí ọlọ́wọ́n bá wa àwọn ọjọ́ yìí kọ́lọ́mọ́sà fi asúnà àwọn tí wọ́n máa rántí ọlọ́wọ́n kò sí àwọn ọjọ́ kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run wala ahabu ilayhi al-amalu salih kò lè sí àwọn ọjọ́ kan tó jẹ́ pé ìjọsìn tóbi ń bẹ tọ́lọ́run tó wá nífẹ̀ẹ́ ìjọsìn yẹn tó tó fihinna min hadhihi al-ayyam al-ashr àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn ìjọsìn tóbi lọ́dọ̀ ọlọ́run níbẹ̀ wọ́n àwọn ìjọsìn táwọn máa ń ṣe tẹ́lẹ̀ tàbá tún ṣe ọmọ tóbi wọ́n jẹ ọlọ́run lẹ́yìn náà ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ yóò wá bu ẹ̀san tó pọ̀ yóò bù fún wa ànábì ní fa'akithiru fihinna ànábì ní tí ọjọ́ yìí bá ti dé báyìí ẹ máa rántí ọlọ́run ọba mina tahlil ẹ máa ní la ilaha illallah wa takbiri ẹ máa ní allahu akbar ẹ máa sọ pé kò sẹ́ni tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba àbígbà tí ọba sùn àbígbà tó ọba ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ àbígbà tó ọba ń jẹun lọ́wọ́ torí tó ọba ń jẹun pé wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ nítorí kóúnjẹ kan bá pa wa lérí tó ọba ti free láàrin nínú mẹ́rẹ̀ tata wí kọ́dà bóbìnrin ṣe nifas ní ṣe haib yọmọ wí ọmọ lẹ́nuṣẹ́ lẹ́nuṣẹ́ rẹ̀ ọmọ ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ó sì máa wí ọmọ bẹ́ndì ọjà rẹ̀ ọmọ wí ọlọ òórìn lọ ń lọ mọ́sálásí ò ń bọ̀ láti mọ́sálásí ò ń lọ bíṣẹ́ ò ń bọ̀ láti bíṣẹ́ ẹ máa wí nínú plane nínú mọ́tò nínú káà ọ máa wí lọ́fíìsì ẹ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahi alhamd ọlọ́mọba ni wayadhkuru smallahi fi ọlọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ sàfihàn súnú àwọn tí wọ́n máa wí a máa wá wí bẹ́ẹ̀ láti gbà tí oṣù sòléjà ti lé títí tó fi di ìrọ̀lẹ́ ọjọ́ kẹrin ọdún anabi sallallahu alaihi wasallam ó ní ayyamu tashriqa anabi ní jọ́mẹ́ta lẹ́yìn ọdún ayyamu akili wa shuribi wa zikirillah àwọn àsìkò táàmà jẹ táàmà mú ni táàmà sí zikirullah kí ni zikirullah yẹn allahu akbar allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar wallahu akbar walillahi alhamd nídìí ọjà rẹ̀ ọmọ wí abúlábùn Umar rẹ̀ lánàá afọ́ Abdullahi bin Umar àti afọ́ Abu Huraira wọn ni wọ́n máa ń jáde lọ sáàrin ọjà àwọn ọjà Madina kò sí wọ́n fẹ́ ra kankan o wọ́n lọ lè rán àwọn èèyàn létí ìrántí Ọlọ́run wọ́n máa wá wí Abdullahi bá wí tiẹ̀ Abu Huraira náà wí tiẹ̀ Allahu akbar Allahu akbar tó bá wí tiẹ̀ tán Abu Huraira náà sọ tiẹ̀ فيكبر أهل السوق بتكبيرهما báwọn méjèèjì bá ṣe ń wí bẹ́ẹ̀ náà làwọn aláwọ̀jọ́ ọmọ rántí pé à ah, ọdún dé lóòótọ́ owó ọgbọ́dọ̀ jẹ́ àgbàgbé ìrántí ọlọ́run torí pé àṣẹ ọlọ́run ọba ni ọlọ́mọsà fi asún àwọn tí ọmọ rántí ọlọ́run lẹ́yìn náà ìyẹn lè gba àwẹ̀ ẹjọ́ mẹ́sàn-án níbẹ̀ ó lè gba àwẹ̀ ẹjọ́ mẹ́sàn-án jọ́kẹ̀wàá kì í gbàwẹ̀ ọjọ́ tá a pẹ́ran tá a jẹran ni a kì í gbàwẹ̀ ẹjọ́ ọdún especially àwọn ẹjọ́ kẹsàn-án àwọn ẹjọ́ kẹsàn-án òun ló nílá dájúlọ anábì ní siyamu yawmi arafata ahtasibu ala Allah an yukaffira as-sanata allati qablahu wallati ba'dahu anábì ní àwọn ẹjọ́ àràfà ẹni bá gbà mọ́ gbàgbọ́ ipe ọlọ́run ọba ó pa ẹ̀ṣẹ̀ ọdún kan nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nínú àwọn ọdún kan àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ń bá gbàwẹ̀ ọjọ́ àràfà nínú àwọn iṣẹ́ táǹsí láwọn ọjọ́ yìí òun náà ni káwata ló kásánwó hajj káwà ní maka kásẹ̀ hajj gbogbo alálàájì wa tí wọ́n ti wà lọ́hùn ọlọ́mọsàbà fún ọ ní sàṣẹ pé gbogbo àwọn tí wọ́n ń lọ ọlọ́mọsàbà ní sọ wọn gbogbo àwọn tó ń padà gbéra ọlọ́mọsàjọ rọrùn fáwọn náà àwọn táwọn náà lẹ́mí àti lọ kò sọ́jọ́ mi tó tún lè ṣe mọ́ lẹ́yìn àwọn ọjọ́ yìí umura fẹ̀ntọ́bá láǹfààní ẹlẹ́mìn sọ umura tí ò ní sáàjì yóò sọ umura yóò padà wálé ní tiẹ̀ umura ọ̀nà ní kọ́lá níyà ipò ń fẹ́ ṣe umura ó ti tawaf ó ti tawaf tán òkè ráka méjì lẹ́yìn maqam Ibrahim lẹ́gbẹ̀ẹ́ Kaaba báyìí ó sì kọ́sà Safa àti Marwa kọ́dẹ̀ gẹ́nu ẹ̀ àbí kọ́ fárun ẹ̀ ó ti parí umura nìyẹn àwọn yẹn wọn wálé táwọn ò ní ṣe hajj ìwádìí kan ti ṣe hajj tẹ́lẹ̀ ẹ̀ kò burú wọ́n tó máa lè dó sí hajj lọ́dájú eléyìí náà nínú àwọn ọjọ́ yìí náà ni ẹran léyà fún gbogbo àwọn tá a bá fẹ́ sin lọ́wọ́n bá sàárà ni nínú àwọn ọjọ́ yìí náà ni kápọ̀ ní sọ́dákọ̀ kájí sàárà wọ́pọ̀ nínú àwọn ọjọ́ yìí ọlọ́mọ síjú àánú wọ̀nyà kásì máa tọrọ àforíjì láti túbá kó bí ẹ̀ṣẹ̀ káwa máa parí ìjà pẹ̀lú àwọn tájọ ń jà tó bá ti parí ìjà pẹ̀lú àwọn tó jọ ń jà àforíjì ọlọ́run léwọ́ náà bá tó bá ti foríjì àwọn tí wọ́n sọ ọlọ́wọ́n ti foríjì wọn náà gbogbo àwọn sẹ́rí pátá okùn ẹbí sísun kátọ́jú àwọn òbí wa àbárí èso ẹ̀gún lójú ọ̀nà ìgò kámọ́ mú kó àmọ́ sálámà sáwọn ọmọ ya ọmọ tójú ká sáwọn èèyàn gbogbo sẹ́rí òun náà ni ká máa ṣe kò sí ìta sí ń bẹ̀ tí ọlọ́run ò ní fún wa ní ìlọ́po ládàá lẹ́yìn náà káwa máa ṣàdúrà ní gbogbo àwọn òru rẹ̀ àdúrà máa ń gbà ọ̀kan náà wọn sálàf ní layali al-ashri awqatul ijaba ó ní táwọn dánwò táwọn rí ni gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bùkátà wọn táwọn bá dìde lóru jọ́mẹ̀wá yìí ọlọ́run sábà máa ń gba àdúrà wọn bàbá dìde raqibatan talhaq thawaba ó ní ya gbìyànjú mọ́sùn lọ kásàdọ́ fúnra wa àtàwọn ọmọ wa kásàdọ́ fún gbogbo àwọn tọ́lọ́ ló sábàbí oríire fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn sàdọ́ fún gbogbo mùsùlùmí tó wà lágbàlá ayé pátá abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọsà sọwọ́ dasìkò náà abẹ́lọ́ kọlọ́mọsà fi asúnà àwọn tí wọ́n lè ṣiṣẹ́ rẹ̀ nínú àwọn ọjọ́ yìí kọlọ́mọsà gbà fẹ́ni kọ̀ọ̀kan wa wa ìtawà náà kọjú sí ọlọ́run ọlọ́mọ sàjá sọ̀pọ̀lọpọ̀ mọ́ wá sí ilé ní kọ̀ọ̀kan wa اللهم يسر أمور المسلمين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات اللهم ايد أكامنا وعلماءنا ودعاتنا اللهم ارحم أمواتنا وأموات المسلمين اسم رضانا ومرضى المسلمين يسر ولادة لحبلانا وهبل المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين واقض الدين عن المدينين اللهم انصر إخوانا المسلمين في كل مكان فتح علينا أبواب البركات والخيرات واستغفر الله إنه والغفور الرحيم